bẹ̀rẹ̀ sí tẹ̀ lófin thirteen torí pé kí ni típìlẹ̀ ọ̀bá yanjú ilé tẹ foundation ọ̀bá yanjú ilé tẹ bá mọ lérí rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ yóò bí wo ni ló fi jẹ́ pé gbogbo ìgbà tíyàn bá ti fẹ́ gbé nǹkan wa tó yapa sí ti ọlọ́run ọba fi ránṣẹ́ náà sílàsílà sáwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sílàsílà wọ́n pariwo lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé àwọn ọkọ wa báyìí o eléyìí sara rẹ o kìí sara rẹ irhab terrorism kìí sara islam àsáwọ̀ ni terrorism yìí sara islam jihad islam yìí ṣe jihad wípé gbogbo wọn bá ṣe dàkọ́dà là oníkọ́ ìdà ẹ má parúgbó ẹ má pọ̀ ọmọdé ẹ má délé ibi tí àwọn ibi ilé ìwòsàn gbó ẹ má gègì ẹ má sunjí ńná ẹ má sàn èso ńná ẹ má ṣe gbogbo ẹ kò sí tá a bá ní ká fi òṣùwọ̀n Islam ká fi wo báyé ṣe ń lọ gbogbo àwọn tí wọ́n láwọn ń jagun ìgbàlódé ìsìn ó yẹ ká mú wọn ni ká ká ká deal pẹ̀lú wọn for war crimes látara pé kí ni kẹ́nìkan wà ní òkèèrè kọ́ a máa ju bọ́ǹbù sí ibi tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹsẹ̀ ọmọdé ó kú ń bẹ̀ arúgbó ó kú ń ilé ìwòsàn lọ ń bẹ̀ rẹpẹtẹ báwọn. ogun àìlájú ogun ìgbà àgbà ojú dúdú ogun òpònú ìfọnú fọ́ra ìlélẹ̀ Islam ọ̀fà ìgbà islam ọ̀fà ìgbà ló fi jẹ́ pé gbogbo wa tá a bá fi òṣùwọ̀n islam wọn nǹkan á sì wọ̀n á sì wọ̀n ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí ní gbogbo ìgbà táwọn èèyàn bá ń gbé òṣùwọ̀n tí wọ́n dé jẹ́ ó máa yé wọn wípé ara òkò ní ẹni ìfàsẹ́yìn ní amukumẹ́kọ ní ẹ̀yin ọ̀dá nǹkan kan mà kò sí nínú Islam pé a ẹ jẹ́ ká múra wa ká pa ká pa àwọn èèyàn wa rẹpẹtẹ torí pé à ń jà fún nǹkan kan tàbí kejì kò sí nínú Islam ló fi jẹ́ pé gbogbo ohun tí àwọn èèyàn bá sọ láti pé ní tí ì ṣe mùsùlùmí gbọ́dọ̀ tá dànù wípé rárá o n táwọn tí wọ́n ń dàlú tí wọ́n ń jẹ̀lú ń ṣe kò dáa ṣùgbọ́n kì í wá ṣe bá a ṣe wá tún ṣe ó ní wípé káwa máa pa àwọn èèyàn nípa tí ò ní kọ́ídà Islam ní kọ́íd ó láwọn òfin ó láwọn májẹ̀mú tó jẹ́ wípé ó gbé kalẹ̀ láti fi ṣàtúnṣe gbogbo eléyìí tí ìròrí bá ti gun ìsọ̀rọ̀ sí ó gun àgbọ́yé ó gun ìṣesí ó dẹ̀ gun Islam ọ̀sọ́ yìí pé kí ẹ̀ sọ pé a afẹ́jà jihad ká má fẹ̀rẹ̀ ẹ̀mí ara ẹni tàfàlà lára ọ gbọ́dọ̀ dá lérí ti ọ̀yànjú ló fi jẹ́ pé jihad àkọ́kọ́ jihad nafs tó pọn dandan lérí gbogbo mùsùlùmí ó ní wípé ọ wá ìmọ̀ kí ni ìmọ̀ allah subhanahu wa ta'ala ó ṣe òfin báyìí òjíṣẹ́ náà sọ àṣìlám tu báyìí àwọn sàábé mu lò báyìí àgbọ́yé ọ̀pọ̀n dandan ó mú ìmọ̀ yẹn lò kì í ṣe pé kákan wá ìmọ̀ kì ṣe òun bó o gbọ́dọ̀ lò ó.

báàzẹ ṣe ni báàzẹ ṣe ni wọn lè má wọn ò gbogbo wọn wọn àwọn tí wọn ń kò yí sara rẹ wani ní ẹ torí a táwọn mọ̀ nù wọn ọ wà á wọn si kí nídìí tá à fi bímọ bí àwọn nínú Islam ọmọ bíbí ni. bọ́mọ bíbí ṣe jẹ́sìn bẹ́ẹ̀ náà lọ́mọ títọ́ jẹ́sìn kí ni ìtumọ̀ ọmọ títọ́ ìgbìyànjú tá a ṣe lórí ọmọ tó fi jẹ́ pé tọ́mọ yẹn bá ń wà lè jẹun náà á nẹ́pinnu rẹ̀ tọ́lọ́run bá bá kádàrá wípé iná ní ọ̀wọ̀ kọ́lọ́run yàrá yà ọlọ́run kò ní jẹ́ àní nípìn nínú iná wípé àwa náà kún lọ́wọ́ láti ṣe tó ṣe gbogbo eléyìí kátàkárà ni a kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lẹ́ni ní àwọn náà ti ra sínú cooperative owó èlé a kò sí gbogbo ó ti di fọ́pọ́mọ́yọ̀ gbogbo ẹ̀ ti dojúrú àwọn èèyàn òbíkítà olùkàlùkù sí sáyẹ̀nsì tó wù ní mùsùlùmí ó lọ síbẹ̀ yóò ṣe àlàyé yóò ṣe fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tí òfin jẹ́ rí pé kí ni tí òfin ní jẹ́ kí àwọn èèyàn ṣì gbé gbogbo ìgbéyàwó ni wọ́n ń ṣe ni bó ni wọ́n ṣe ṣe yóò ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ obìnrin ó ń ṣopó ni bó ni ó ṣe ṣe yóò ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ ọkùnrin ó ó sì ọlọ́run ọba kádàrá yìí pópé ìyàwó rẹ̀ sọ́dọ̀ ni kí ni tí ó pọn dandan lé lórí kí ni ẹ ní tó yẹ kó ṣe gbogbo nǹkan báyìí tí ó fi jẹ́ wípé gbogbo àwùjọ á ṣègbìyànjú láti fi jẹ́ wípé ntí ó kù káàtó lójú ọ̀nà ẹ̀sìn a ṣe tẹ́sífìyà rẹ̀ a jọ̀ọ́ a gbọ̀n dànù àwọn akọ́ wọn ní bí wọ́n ṣe ṣe tó fi jẹ́ wípé lópin ìgbà tí wọ́n bá ti wà lórí rẹ̀ wọ́n máa gba ni yóò jẹ́ ìjọsìn èyí ni tarbiyatul islamiyya eléyìí pàtàkì ní gbogbo ìgbà látara pọ̀ wọn à ń ṣe báyìí kò sókò tó nígbà àwọn alákìdá ti dé àwọn oníkìní ti dé àwọn oníkìní ti dé ṣé ìsìláàmù ni wípé ẹ ṣé gbogbo táwọn ọmọ ìyá àwọn ti ń jà ní Afghanistan tẹ́ ti ń jà ní Iraki ẹni ẹ ṣé kí ṣòkòtò má kọjá kókósẹ̀ lọ́wọ́ kàn ṣé káfíńgbọ́n lẹ̀ ṣe lọ́wọ́ kàn nǹkan kan sọ́yìn. ntí wọ́n nípa lé lórí òun lọ́lọ́run ó bí ọ léèrè rẹ̀ ìwọ pé ọ wà ní kápá rẹ̀ ò tó ń wá lè e fò mọ tí ò sí ní kápá rẹ̀ sọ́bọ̀pọ̀lọ́mù kọ́bọ̀pọ̀lọ́mù ni ìdúró déédéé lójú ọba. ni ó fi lè bẹ lọ́wọ́n ọba fún wọn lọ́lọ́wọ́n ọba ó fi tún àhìn tí wọ́n bá wà hálù tí wọ́n bá wà ni ó fi tún ṣe ṣùgbọ́n tí ẹ náà yẹjú ló fi jẹ́ pé ẹ bá rí àwọn tí wọ́n sọ pé àwọn ń jà fún ẹ̀sìn gan ò ní rí nǹkan kan tó jọ mọ́tẹ̀sìn lára wọn ó rí yàn ó lóun jà fún eh, wàhálà tí àwọn ọmọ ìyá wa ní Palestine ní Iraq tí wọ́n ń ṣe kínní lórí màdàlíkà wà hàlíkù lìhìyà gbogbo orungbọn rẹ ló bóyì wàzídà aládàlíkà wà mùsùlùmí àfikún ẹ̀yìn òsì rẹ òun ní gbogbo aṣọ rẹ ní wọlé ní ló di ó di scavenger sí àdúgbò yìí nínú tí kó gbogbo dọ̀tí kìí ṣe nìkan irun irun gan fásitì kò gúnrégé kìí ṣe yun nìkan kò irun rẹ̀ gan ọjọ́ tòjíṣẹ́ náà sọlá àlọ́ sọlá àwọn eléyìí ni àwọn aláwọn gbé liwa hù dáhà tí islamiyà dání àwọn àfẹ dáwà dáwà dáwà fẹ́yìn dáwà fi ìbáàlì níbo la ti rí dáwà ń bẹ yun eléyìí ṣe dáwà di àyà lélẹ́yìí ẹyin propaganda lélẹ́yìí kìí ṣe propagation that's two different between the two between propagation and propaganda propagation òun ni dáwà àti Islam o wà mọ̀ gidi o tẹ̀lé o pèpè sí ó mú sùúrù tí ni a bá dé lórí rẹ̀ ó mú sùúrù eléyìí ni dáwà ṣùgbọ́n gbogbo ń tọ́ ń sọ àti ẹ̀wà rí kankan lára rẹ̀ tọ́jọ́ lára rẹ̀ tọ́jọ́ ti sẹ̀sìn subhanallah wà ló ń ṣe dáwà fàṣetánì máa bẹ́ẹ̀ ní adé ọ̀dàkùn igi mú sánmà jìnnà lẹ àwọn èèyàn mi lókè lọ wọn ni ìgbà tí Islam wọ plane ẹsẹ̀ làwọn eléyìí fi ń rìn wọn ò tiẹ̀ bára wọn Islam wọ plane àwọn eléyìí fi ẹsẹ̀ rìn wọn ò bára wọn níbo ni wọn ti kí ìpèpè wo ni wọn aláwọn ń pè ó fi jẹ́ pé ìyàn dàtún gún ọbẹ̀ dàtún sèé. haraka pákáleke bíi ti socialism bíi tàwọn kìíní kò sí dọ́kàn síláàmù ń bó ṣe rí gan ni wípé bí àpèjúwe ẹni tó fẹ́ lọ sí Maiduguri látàbújá tó dẹ̀ jẹ́ pé ọ̀nà méjì péré lọ́wà ìmọ̀ ọ̀nà tó lọ Maiduguri tàbọ̀nà tó lọ tó wá fèsì tọ̀nà tàbí ọ̀nà tó lọ sí Port Harcourt ó fẹ́ lọ sí Maiduguri láti Port Harcourt láti Abuja ọ̀nà méjì péré lọ́dẹ̀ wà èyí tó lọ sí Maiduguri àti èyí tó lọ sí Port Harcourt ó wá fèsì ọ̀nà tí ó lọ sí Port Harcourt ní wá ń sáré wá ń làágùn ṣé yóò dé Maiduguri abadan kò lè débẹ̀ ṣùgbọ́n ṣé ó gbìyànjú ó gbìyànjú but he is busy doing nothing Don't be busy doing nothing. Huh? Don't get busy doing nothing. Kọ́ kọ́ máa ṣe gbìyànjú lórí asán. Mùsùlùmí ẹ ṣe gbìyànjú lórí asán. Mùsùlùmí ẹ ṣe gbìyànjú lórí asán. Gbogbo gbìyànjú Mùsùlùmí kó lè ṣe kí ni? Kó lè ní súnmọ́ lọ́hùn ọba sí ni. Tí n tí o fẹ́ fi súnmọ́ lọ́hùn ọba tọ́lọ́hùn ọba ọba pàṣẹ rẹ̀ tí ọ̀dẹ̀ jọ tí ọlọ́run ọba fi rún tó ọ̀dẹ̀ ṣe bó ṣe fi rún jíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam táwọn kò ní lẹ́sìn ọlọ́run ní gbà ló bí man amila amalan laysa alayhi amruna fawarad ẹni tó bá ṣiṣẹ́ kan o tí è ṣe pé àwa la pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ á dà lùláyà ni kọ́lọ́ má dà ṣe wà lùláyà wà lùláyà ló fi jẹ́ pé ọkàn dandan a gbọ́dọ̀ yé a gbọ́dọ̀ yé jihad jihad jihad ẹ eh, jihad but ó nípìlẹ̀ jihad nafs awọlẹ̀ awàmọ̀ òdodo àtẹ̀lé àpèpè sídìí rẹ̀ tí à ń bá wọn rí nira látara àpèpè a gbọ́dọ̀ ṣe sùúrù jihad ṣẹ̀tán a ṣe gbìyànjú lórí rẹ̀ ṣe arí mi ṣe agbọ́ mi ìkọlẹ̀ ahun. i ṣe fi gbogbo elé agbọ́dọ̀ ṣe gbìyànjú lórí lori ó pọn dandan lórí gbogbo àwọn yẹn kí ni tá a fi sògùn rẹ agbọdọ kọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó kọ́ ẹ̀dá ní gbogbo eléyìí tó jẹ́ yí pé oògùn tí ọba fi rójíṣẹ́ náà sallallahu alaihi ó nìkan lo oògùn tó lè yanjú rẹ̀ ẹ̀já mú níbi kékeré ó tíbínú bá gbé ọ tọ́ ọ bá wà lóòrò oníjókòó tọ́ bá jókòó ni onídùbúlẹ̀ bí ó ṣe wọra sí bẹ́ẹ̀ ni òjíṣẹ́ náà sàlẹ̀ ṣe ń gbé lẹ́sẹẹsẹ sí wàláhi azim kò sí ìwé psychology kan láyé tó fi tó ti lè rí àlàyé yékéyéké báyìí tí ó dẹ̀ jẹ́ pé tí wọ́n ní kó o ṣe tọ́dẹ̀ rọrùn ní kéékèèké yóò yanjú rẹ̀ tó báyìí kò sí. ló fi jẹ́ pé gbogbo ìgbà gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ máa jẹ́ kí ayé mọ̀ ní wípé ọ̀yọ́ là wà àjíṣe bí ọ̀yọ́ là rí ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan ayé gbọ́dọ̀ fi ti a gbọ́dọ̀ fi tiwa kọ́ ìṣe ni a ní kọ́ṣe ayé pé a torí pé sísítẹ̀mù kan wọ́n lò ń bí wọ́n wá ṣe kinní kan wàhálà táwọn ará Tunisia kó sí ṣé wọ́n bá gẹ̀ fún èyí táwọn ará Egypt kó sí nìsín ṣé wọ́n bá gẹ̀ fún gbogbo bí tí wọ́n ti ń pégbe thawra tá ń pégbe democracy làwọn fẹ́ ṣe nǹkan ṣé ọ̀yànjú nìsín kí ni wọ́n bára wọn substitution of evil a smaller evil for a bigger evil substitution of a crude evil for sophisticated evil ńgbà tẹnìkan bá lọ ṣe jàǹbá rẹpẹtẹ adẹlẹ gbé lọ́ọ̀yà àsanwó rẹpẹtẹ fún wọn dẹ lọkọọtù wọn dẹ ẹ ẹ wọn ní yẹs ẹni tẹ káwọn nǹkan wọn mọ nísìnyí tó tẹ pé kò ní ó kọ méjì ju wípé ó lè lulẹ̀lẹ̀ ngbọ́ àbá ọ̀ya ẹni ọ̀ya ẹ lọ gbé wọ́n dẹ̀ gbé lọ́ọ̀yà wọn lọ sí ẹjọ́ wọn ní tò gbólóhùn tí wọ́n ń pe òun tí wọ́n fẹ́ fi bà òun lórúkọ jẹ́ wípé ó lè lú lòun ẹ̀ kí wọ́n bóun fagilé adájọ́ náà ni wọ́n fagilé àwa ni yes kìí sọ lè lú èèyàn ara ìlú ni abiyì ìlú ni sọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sálámù sí onígbà tó bá ti di wípé dáwọ́là àwọn tí wọ́n ń ṣèlú kàrà tí wọ́n fi tòlú wọ́n ń jẹ̀lú ni ó ní àtúbọ̀tán ti dé sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni jihad àwọn mọ̀nàfikù agbọ́dọ̀ bá àwọn mọ̀nàfikì jà but kìí ṣèyún ẹ̀ ṣe ntí irú ògiri wa lè ṣe àwọn àfa ni wọ́n yanjú rẹ̀ tí mọ̀nàfikì bá gbé ọ̀rọ̀ wá tó fẹ́ fi dojú ọ̀rọ̀ rú àwọn àfa ni wọ́n lè fún un lésì kìí ṣe gbogbo yẹn ló lè fún un lésì gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yà rẹ̀ tí láwọn ń ṣe comparative tó o bá fẹ́ ẹni tí ò ní mọ̀ sílámù pàápàá nísìn tí wọ́n dẹ̀ láwọn ń polongo sílámù máa wá àwọn tí wọ́n láwọn ń ṣe comparative káàkiri wọ́n polongo comparative tí wọ́n láwọn ń ṣe wọn amro basit fi umuru diniya lórí dini islam bí wọ́n léèrè kábàkàbà wọn máa dùn torí pé kí ni ntí èsè tiwọn ni wọ́n làbọ̀ ọ̀hún. islam ọ̀fẹ́ àwọn ẹja ṣe pápápá eléyìí waste time la ẹ wò pilẹ̀ ẹ wọ ọdún iye ọdún tó jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tí n fi ń pèpè sí kí àkídà yanjú kí mani ọ yanjú kí tawhid yanjú kó tó di wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí í sọ òfin kí ló bí ní ìgbà tí wọ́n sọ pé a ọtí. Ah, àwọn mùtí nígbà tí wọ́n dírọ́ọ̀mù àti àwọn kòtò ńláńlá ni wọ́n fi máa ń ṣe ọtí ní wọ́n fi pọn ọtí wọ́n emu tí ó ṣì àwọn emu tí ó lò ṣì ọtí inú ìgò kúlúbúkúlúbú táwọn àwọn àwọn àwọn àwọn àwọn olòṣì mu nísìn tí wọ́n rò pé àwọn àwọn rówó ṣe ìbàjẹ́ wọ́n ráàyè ṣe é ṣùgbọ́n nígbà tí ọlọ́run ọba gbede tó sọ pé àá. الخمر والميسير والأصنام رجس من عمل الشيطان gbogbo ntẹ́ǹsẹ̀ àti tẹ́tẹ́ o àti ọtí mímu àti gbogbo gbogbo ẹ̀gbin ní iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni kí wọ́n á lò fi fọ́ṣẹ́nibú ẹ̀júlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ kótó ẹmu wọn ni àti gbogbo ẹmu wọn tó dẹ̀ ọ bẹ̀rẹ̀ sí sàn nígboro nígboro Madina kí ló bi torí wípé kí ni nítorí ti wọkàn wípé a ọba adẹ́dà ni ń sọ̀rọ̀ ntọ́ba sọ la gbọ́dọ̀ tẹ̀lé torí wípé títẹ̀lé òun là kó yọ fún wa láyé ń bí òun dẹni dùnnú wa alikiyama wọ́n mọ̀ pé wa àwọn tí wọ́n wà nísìn wọ́n tiẹ̀ ń alikiyama.

pé ẹ̀yin náà wọ́n náà ń gba wọn bá ti sìn ẹ̀ tán báwo ni a tún ṣe fẹ́ jí mọ́ ọ̀yà aláhà pọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ burú débẹ̀ wọn àwọn tí wọ́n wà ń bẹ̀ nù ọ̀rọ̀ wọn burú débẹ̀ wọn báwọn pé kọ́ wá di pé iyán ó dàtún gún ọbẹ̀ dàtún sè ọwọ́ náà jẹ́ wọ́n gbọ́ yé nítorí náà kò sí ìbàjẹ́ tí irú ẹni tó ní tó wà nínú kọ̀ǹdíṣàn báyìí kò sí ìbàjẹ́ tí ò lè ṣe. kò bìkítà tí a máa ní ọpá ẹ̀ ọ̀pá ẹ̀ báyà eyín kékeré lẹ́yìn kékeré lẹ́yìn nínú kókó owó tí àti ìyẹn pípa èwo ló èwo ló burú jù nù méjèèjì ìyẹn pípa burú ju owó kíkó lọ torí fásitì tọgbọlọ́wọ́n bá tán ó lè po ó lè ó lè kówó jẹ ṣùgbọ́n tí ò bìkítà tí ọmọ yìí pé tó wọn sọ fún yí pé wọn ni ọwọ náà ó ní iná yẹn kàn fi ń dẹ́rù wọn ni nígbà tí ọlọ́run bá kó gbogbo àwọn sínú iná tó lúkálùkù ń pariwo eléyìí ń se orí mi o eléyìí ń se ẹsẹ̀ mi o ó ní síìnì la so tí àwọn ọ̀dẹ fẹ́ máa bá sọ̀rọ̀ ni tó ti tó yẹ pé òkè ti rà ti ń tàdé ó tì hálù táwọn eléyìí wà ó burú ju hálù táwọn kò fún àrùwà lọ́kùn jíjẹ náà làásán láwọn tó yẹ ló fi jẹ́ pé gbogbo gbà èèyàn ṣọ́ra èèyàn ṣọ́ra gán èèyàn gbé níwọ̀ntúnwọ̀nsì tá a bá gbé níwọ̀ntúnwọ̀nsì torí pa à ń kánjú. من استعجل شيئا قبل أهوانه ẹni tí ń bá ń kánjú pé kí nǹkan tásìkò rẹ̀ ò tó kó ṣẹlẹ̀ kí ni ọ̀sẹ̀ nǹkan ògàn ọlọ́run ó fi dùn ǹdí yóò ṣẹlẹ̀ nu máa ṣẹlẹ̀ nà ọmọ tó o bí lẹ́nì torí pé gbogbo àwọn ọmọ àwọn èèyàn ń rìn wọn náà fẹ́ kí tiẹ̀ tètè rìn ọ̀wá tètè ń fà ní tẹ̀tẹ̀tẹ̀ torí kó o lè bá a fi kọ́ kí ni ọ̀sẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ wọn ò kankan àkíran kí ni ó ṣẹlẹ̀ ọ bá rò yí pé ọ̀nà tọ́lọ́wọ́n ọba ní kó jíṣẹ́ náà sàásálàmù ó gbé gbà kọ̀ yá fún dàgbọ́n sí i ala nabi sallallahu alayhi wa sallam àyájẹ́ pé ní tó jíṣẹ́ ńlá ọ̀gbọ́yé ìwọ gbọ́yé nù ọ̀fẹ́ wa kọ́ wa ní bá ọ wà jẹ̀bi ló fi jẹ́ pé mo fẹ́ ṣe nǹkan torí ọlọ́run ọba gan a gbọ́dọ̀ kọ bó la ṣe ṣe nǹkan torí ọlọ́run ọba ọ pàtàkì ikhlas bó la ṣe a gbọ́dọ̀ kọ kẹsì gbé ńlá ah, torí ọlọ́run bàbá fi ń ṣe nǹkan èyàn máa torí ọlọ́run ṣe sì náà èyàn máa torí ọlọ́run jalè èyàn máa torí ọlọ́run dà lóru àbọ̀dá ń chance wa ẹja deal pẹ̀lú wọn láà gbogbo ẹ̀ pẹ̀lẹ́ tó bọ́lọ́wọ́n bá ṣe fínú jíṣẹ́ náà sílá àlọ́ sálàm kìí ṣe wípé téèyàn ó làbọ̀rùn ní pé bó ṣe wù ú lòun ó ṣe yọ jẹ̀bi yọ wá dábàámọ̀ kọ́lọ́mọdé akábàámọ̀ burúkú kọ́lọ́mọdé akábàámọ̀ dáadáa ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra ní àwọn àáfàá yìí fi ń polongo wípé ìbàjẹ́ o ìbàjẹ́ o ìbàjẹ́ o òun ni àdádálẹ̀ tó yapa sí bí òjíṣẹ́ náà sallallahu alaihi bọ́lọ́hún ọba ṣe fi hàn. tí a bá ṣe bẹ́ẹ̀ bọ́lọ́hún ọba ṣe fi hàn a ní rí èrè ń jẹ rẹ̀ ní báwọn ẹni ìṣíwájú ṣe ni amúwa níjókòó àtọkọjá lọ àwọn sábẹ́ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ọ̀gọ̀ọ̀rọ̀ wọn sedentary life ni wọ́n live àti ní established civilizations méjì kó jìṣẹ́ náà sàn sálàmù tó dé Rome àti Persia but pẹ̀lú Qur'an Karim gbígbọ́yé rẹ̀ lílo rẹ̀ pípèpè sídìí rẹ̀ àwọn sábẹ́ òjìṣẹ́ náà sàn sálàmù wọ́n kọ́ àwọn two civilizations yìí pé ntẹ́ gbé dání ẹ̀ tí ìgbọ́n wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ so n tí ó ṣe oògùn rẹ̀ lákọ̀ọ́kọ́ òun náà ni ó ṣe oògùn rẹ̀ nígbẹ̀yìn ayé àfi ká gbọ́ ẹ̀sìn wáyé tá a bá gbọ́ yé ká mo lò ká pèpè sídìí rẹ̀ káyé ó lè bá a kúrò nínú òkùnkùn tí wọ́n wà ká lè bá a pé wọ́ ọṣẹ́ tọ́lọ́run ọba gbélé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ìtara ò ṣeé ṣe ìtara gbẹrẹ fún ìtara dáadáa ló ṣeé ṣe bó wa ní kíní ṣe ń rí báyìí àwa lọ kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ kí ló jíṣẹ́ náà sàásàlà ń sọ lórí rẹ̀ kí ló àlàyé òjíṣẹ́ náà sàásàlà lórí òfin tọ́lọ́wọ́n bá ṣe lórí rẹ̀ bó làwọn sàbí òjíṣẹ́ náà sàásàlà kí lẹ́nu wọn kò sí eléyìí ni tí ì bá ṣe yùn a ẹ̀jẹ̀ á dẹ ẹ̀yìn kọ́rọ́ yín kan sí la ọ̀sàbùjá kankan bẹ̀. abuja ni wípé kọ́lọ́hún lọ́wọ́ sí bá a bá ṣe ṣe ọlọ́hun ò dẹ̀ ní ní lọ́wọ́ sí bá a ṣe ṣe àyàfi tó bá jọ bí Muhammad sallallahu alaihi wasallam ṣe ṣe táwọn ẹni ìsíwájú gbà lọ́wọ́ rẹ̀ ní polongo ọ̀rọ̀ àfáàní Mamuna Malik wípé ntí sẹ́sìn nígbà náà kò lè dẹ̀sìn nísìn ó pàtàkì ló fi jẹ́ pé àwọn tí wọ́n bá wá fẹ́ dọ́gbọ́n sí báyìí alùbídà ni wọn àwọn aládàdálẹ̀ ni wọn ká yẹra fún wọn torí wípé kí ni yọ pa àwọn aláìmọ̀kan lára ń ti ń pa àwọn gan tí à ń rò wípé wọ́n mọ̀kan lára abẹ́lẹ̀ ń tà ó ní imam abdulbar rahimahullah rahmatan wasi'a ló fi sọ wípé ajma al-ulama gbogbo àwọn àfa èyí àwọn àfa sunna tí wọ́n mọ òfin tí allah subhanahu wa ta'ala tó fi ránjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n mọ tí àwọn sàbí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n gbà ní kéwù lọ́dọ̀ rẹ̀ sallallahu alaihi wa sallam rọ́dàlá anhum ala anahu la yajuzu li muslim pé kọ̀tọ́ kìí ṣe ẹ̀tọ́ èèwọ̀ ni fún mùsùlùmí àyà àjùrọ̀ ọ̀hákù fọ́kọ̀ sàlàs wípé kọ́ dẹ́yẹ sí ọmọ àyà rẹ̀ kọ́ yẹra fún kọ́ bá yín òdì mẹ́ta lọ. ìlà àyẹ̀kú yọ̀káfù. من مكالمته وصلته ما يفسد عليه دينه àyàfi في تباري ويبي wípé kóun ọba sọ̀rọ̀ o tàbí kóun ó jókòó pẹ̀lú rẹ o yóò bá òun lẹ́sìn jẹ́ nígbà tí wọ́n bá wò wípé o ò tí ì gbọ́ yé tó tọ́ wa jókòó pẹ̀lú wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí mú ọ̀rọ̀ wá bí ibà ṣe ògo ọlọ́run ọba pẹ̀lú mọ̀nàkàṣà ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ti kó ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ó ti mú wọn ṣìnà tọ́sọ̀rọ̀ rẹ̀ di giant killer giant killer ó ní eh, Ibn Hajar al-Asqalani lẹ́nu rẹ̀ náà ó ní kèfèrí ni Nawawi ó ní kèfèrí ni Abu Hanifa ó ní kèfèrí ni èmi e, ò ní ṣe tàràhùmù fún wa láéláé subhanallah àwọn ọmọ kéékèèké tí wọn ò dá kan mọ̀ tọ́jẹ́ yìí pé wọn ò tí ì já ẹnu ọ̀yàn wọn wá lè kó Fatihul Bari sẹ́rí sọ́yìn Muslim wọn lè dáná sun wọn lè kó sáàtàn kí ló fà torí wípé àwọn àfọ òṣè ojúṣe wọn àwọn kan kóra wọn jọ lókè lọ́hùn wọn ní ṣíà làwọn wọn ṣe kásẹ̀tì méje lórí nana Aisha tí wọ́n fi ń bu lọ́dọ̀rọ̀ àná. wọ́n kà kún pé ara ẹ̀sìn àwọn ni káwọn máa làánà Sayyidina Abubakar lọ́dọ̀rọ̀ àná àti Umar àti Usman wọ́n wà báwọn ìlú ilé ni àwọn olórí ẹ̀sìn wọn ò bìkítà wọn ò yanjú ilé ẹni tó lóun ń gbà kíyèsí sí wọn ni ah fìtínà ló fẹ́ mú wa fìtínà dẹ̀ báyìí sùn báyìí jí dẹ̀ ń dàgbà sí báyìí yóò gbé yín mi gbogbo ẹ̀ tí wàá fọ́pọ̀ mọ́yọ̀ bó ṣe rí lè tọ́yẹ pé wọ́n ní ṣíà ni ó lè gbé e ó mọ ara àwọn ilé khawarij bẹ́ẹ̀ ló ràn wọ́n ara ilé mọ̀tẹ́sílì ó wọ́n wọ́n ara báwọn. kí ló fà torí wípé àgbọ́yé ti gùn tó fi jẹ́ pé ntọ́ iṣẹ́ àwọn àfáà ni wípé kí wọ́n máa pé gbogbo ìpè ìpè ọ̀kan ti ẹ̀ wá onímọ̀ dínà lòun ti jáde kò sí nǹkan kan tí ó jẹ́ ní tí wọ́n kọ́ Mọ̀dínà tó múlò ó ní bùnú báàzì ó ti sọ ṣáádà rẹ̀ nù Al-Albani ó ní kò ní ṣáádà mọ́ sọ́ọ̀lì ibùnà ọ̀sẹ̀ mi ó ní àwọn kẹfìrí làwọn eléyìí subhanallah. tó bá rẹ̀ pé jókòó kì í ṣe pé màálùmọ̀ rẹ̀ gan ó pọ̀ ẹnu àwọn tí wọn lè dákà wọn lè kó jọ nípa sí rẹ̀ eléyìí ni fi ń entertainment torí pé à ó ti wọn lu Mumbaz ó ti wọn lu albani Faisal wá gbé káàkiri nílùú yìí gbé káàkiri à ń pèpè gbogbo ẹni tó ń bá ràn án lọ́wọ́ ó wɔda kama wọn kò wọn asọ̀ngbà náà lọ wípé àwọn tí wọ́n bá láwọn ń gbé rugẹ tí wọ́n bá ní ẹgbẹ́ àwọn ń gbé lárugẹ ẹgbẹ́ wọn ó di ẹdun a ní gbúrò wọn mọ́ alhamdulilah ó ti ṣẹlẹ̀ sí wọn bá ti kún wọn yẹ kankan gbà náà yẹ́gùn náà plams bí ìgbà tí ò sí mbẹ́ mọ́ torí èéfín ni wọ́n kìí ṣe mọ́lẹ̀ èéfín ni wọ́n kìí ṣe mọ́lẹ̀ à ìràwọ̀ bó ṣe jìnnà sílẹ̀ tó tó bá wọnú kànga kí ló rí ó rí ṣùgbọ́n èéfín làwọn eléyìí wọn ò lè débi kankan torí gbogbo ògbà àwọn àfa súnà tó bá ti lóun ta sí wọn òun gbé ìwọ mu ni. wọ́n lè ṣàṣìṣe torí pé wọ́n jẹ́ ni ọlọ́run ọba wọ́n dúró lójú ọ̀nà wọ́n gbà láàdá kan lórí àṣìṣe tí wọ́n bá ṣẹ́gun wọ́n gbà láàdá méjì ìwọ tó bá wa ń ta sí wọn subhanallah ọmọ kó ẹ̀ṣẹ̀ rẹpẹtẹ torí pé ọmọ lé ọkàn àwọn èèyàn sá fún wọn tí kọ̀ nínú wọn ò ní sí àwọn ọlọ́run dẹ̀ dàrú lórílẹ̀ láti sọ́ẹ̀fù tó yẹ pé tí nǹkan bá ti yanjú tí nǹkan bá ti fẹ́ dojúrú wọn ó dìde ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí láti ìgbà tí wọ́n ti lọ ẹ rí i pé bàtà yẹn ṣòfò tábẹ́ tẹsẹ̀ bọ̀ kọ́rọ́n mọ́ tẹ́lẹ̀ bá sọ ti rárá àgbà ṣùgbọ́n gbà wọ́n wà pọ̀ ni a sọ pé báyìí ni báyìí ni nǹkan dẹ̀ ń lọ ń gún régé lọ kódà àwọn tí wọ́n jẹ́ ẹni ibi gan ẹ̀rù ń bà wọ́n láti mí ní gbangba kìí ṣe pé láti sọ̀rọ̀ wọ́n ń bẹ̀rù àti mí ní gbangba torí wọ́n gbé àwọn àrùn mẹ́ta ẹ̀rù jẹjẹ tọ́lọ́wọ́n bá fi kó àwùjọ ìsìláàmù lọ wọ́n ìwà ń bẹ̀ wọn ò dẹ̀ rí ní bídíà kan parí kí wọ́n dákẹ́ wọ́n pariwo ni pé eléyìí yé sara rẹ o torí pé kíni wọ́n ti wà lẹ́nu òdodo fa ọjọ́ tọ́pẹ́ èyí tí ó lò pàápàá nu wọn ló ń seventy years iṣẹ́ eré ẹsẹ̀ sí ọmọdé tẹ́ńtẹ̀sẹ̀ dé kan kàn wá dìde torí pé ó ti mọ fáìlì fíìlì àti mọ̀fólùbí ọwọ́ alóhùn fẹ́ máa wọn náà ti dà fáà wọn máa yan gbogbo ẹ̀lú àwọn èèyàn kẹfẹ́rí ni eléyìí nǹkan kẹfẹ́rí ni eléyìí nǹkan kẹfẹ́rí ni wọn á di ní tí wọn fi ń ta yín subhanallah àwọn ọ̀dọ́ a lé wọn sá ní máa jókòó tirú àwọn èèyàn báyìí tàbí máa bá wọn sọ̀rọ̀ torí pé kí ni yọ bẹ sìn wọn jẹ àwọn yóò lọ́dọ̀ bíi ala nafsihi mọ̀dọ́rọ̀ fìdí ni àwòdìnnìyà tàbí ẹni tó ń jókòó tì tí ó jókòó tì rán eléyìí ó kó ìnira bọ́ ẹ̀sìn òun àtàyè òun irú àwọn ẹni báyìí gbogbo àwọn afáàsọ pé rárá o mùsùlùmí ni lóòótọ́ bọ̀ ó lè ṣe yíjẹra fún kọ́ yẹra fún un. ma ma ni ma kɔma b'a da yi ro ro sinu yana rɛ gɔrɔ awon ti wọn gbɛrɛ awon ni boko haram kini maaluma tó kesekun ala gbɔ yelo titi ha ari ninu wọn ti wọn ha kuran sori tutɔ seyun ne kan ni ma kini sɔngɔ kila gbɔ yi sunna tí wọ́n fi gbọ́dọ̀ interpret e, kò sí fún ọ wá sọ̀rọ̀ lọ́rọ̀ pẹ́tẹ́ à kí lọ fẹ́ sọ́nà ọlọ́wọ́n bá sọ wípé ọmọ lẹ́mìí àkúndé máa ń sọ́lọ́lá fọ́wọ́lá yìí ká umul kafirun gbogbo àwọn tí wọ́n bá tẹ̀ lófin ọlọ́wọ́n bá gbogbo wọn pátápátá kùfàr ni wọ́n tó o bá ti gba ilé ìgbà tó o bá gbà pé kùfàr ni ogun ti di kèfèrí bọ́tọ́ bá pè wọ́n ṣé gbogbo ntọ́lọ́hún ọba paláṣẹ nìwọ náà ń tẹ̀lé ètò tẹ̀lé ń bẹ̀ ń pé náà ti di kèfèrí ń sọ wá ti yanjú ti kufuru tiẹ̀ kó tó máa ta sí awọn àwọn ẹlòmíì ọwọ́ bá bọ́ ọwọ́ bá gbogbo àwọn tó jẹ́ pé ìsọ̀rọ̀ sí wọn wọn ò àwọn gan ò tí ì gbọ́ nǹkan kì í sáwọn tí wọ́n gbọ́dọ̀ sùn tí wọ́n gbọ́dọ̀ sùn mọ́ hijira pẹpẹtẹ yẹra fún wọn ọkàn dandan fàyín kánà kẹfẹ́ẹ́lì tọ́ba ajẹ́ bẹ́ẹ̀ fọkàdé rọ́kọsọ lẹ́hùn mọ̀jà níbẹ̀tẹ̀ wò ẹni tá a rí wípé sísúnmọ́ rẹ̀ yóò kó báyìí gbàgbọ́ àgbọ́yé ẹ̀sìn wa ó lè ní ó lè ó lè ó lè rìn lágbègbè ìmọ̀ lóòótọ́ ṣùgbọ́n virus ti kó sí lọ́pọlọ kí virus rẹ̀ ń mọ́ bá a tàn ká wá bá tiẹ̀ o gbọ́dọ̀ yẹra fún o gbọ́dọ̀ yẹra fún ṣe é jira fún tọ eléyìí pọn dandan ní gbogbo ìgbà ẹni ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ pé ah gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí o àkídà mùsùlùmí lélẹ́yìí o ẹ̀jẹ̀ á yìí o tá a bá gbọ́ yìí o ẹnikẹ́ni tó bá wá fẹ́ máa sọ òdì rẹ o ká mọ̀ pé kìí sara rẹ o torí látòkèèrè làátí ṣe mátọ̀pá bọ̀ mí lójú tí ọba ti di wípé o ò gbójú ẹ̀ sá ọ̀pá bọ̀ ọ́ lójú ojú ti ojú bá yòrò o ò ríran mọ́nu mùsíbà nù tó bá ti di pé fáírọ́ọ̀sì kó sínú àgbọ́yé rẹ àti mú kúò yóò kò ní rọrùn mọ́ gbogbo àwọn tí wọ́n bọ̀ mú kúò gan ojú tó máa fi wò wọ́n lójú wípé àwọn eléyìí ọ̀gbọ́n wọn lágbọ́yé jàre gbogbo àwọn ọmọ kéékèèké tó yẹ pé tó bá gbé kuranu fún àwọn ò lè ka yẹn jú kò lè tú ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi kó tú yẹn jú àwọn náà dẹ̀ jókòó papọ̀ àwọn náà bá wọn mọ̀ ọ́ lu Abu Hanifa wípé kèfèrí l'Abu Hanifa kèfèrí ni ibùnà hajari kèfèrí ni náwáwú gbogbo wọn báwọn ló fi jẹ́ pé tọ́rọ̀ bá ti dà báyìí ìyẹn dàtún gún ọbẹ̀ dàtún sí ò ní wípé gẹ́gẹ́ bí mùsùlùmí á jókòó á padà sípìlẹ̀ wa kí ni àkídà àwọn ẹni àkọ́kọ́ àwọn ọmọ ya nílọrin lẹ́ni wọ́n ń ṣègbìyànjú ní one conference or the other ó yẹ kí àwa náà wà ń but fún dcard abikeji ní ọlọ́run ọ̀kadàrà yìí pé káfílẹ̀ wà ń bẹ dawrul ulama fi muwajihati tashayyu fi muwajihati tashayyu akitiyan ìgbìyànjú ipò àwọn àfa láti kojú tashayyu èèyàn ìjẹ́ṣíà tó jẹ́ pé ní táwọn fi ń ṣẹ̀sìn ní ìgbé ìkórira nínú ọkàn ìsọ̀sọ́kùsọ jáde lẹ́nu lórí àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àwọn tọ́lọ́wọ́n bá ti yọ́nú sí kò sí tí wọ́n sọ tán lórí Sayyidina Abubakar Sayyidina Umar radiyallahu anhu ajma'in Sayyidina. Usman ọ̀dàlán lójú ara wọn Sayyidina Ali nìkan làwọn gbà àtàwọn kan àwọn yìí ọ̀dẹ̀ gba tiwọn wọn fẹ́ sá sẹ́yìn ni wọn ni láti ṣèbàjẹ́ kò sí ọ̀rọ̀ sọkúsọ tí wọn sọ tán lórí nana Aisha ọ̀dàlán àná kí ni gbìyànjú táwọn aṣáájú nínú ìmọ̀ ṣe lórí àwọn báyìí àwọn afáńdáńdá imaamu bukhari imaamu muslim àti gbogbo wọn báwọn tó jẹ́ wípé ìgbìyànjú yìí ó ní allah subhanahu wa ta'ala ló fi dá àwọn èèyàn padà sí ojú ọ̀nà sheikh islam ibn taymiya ó ṣe tírà lórí eléyìí tó wípé ó yanjú ọ̀gọ̀rọ̀ nǹkan minhaju sunna ojú ọ̀nà sunna. àgbékalẹ̀ sunna kíni ń jẹ́ sunna táwọn ẹni àṣìwájú dúró lé lórí tọ́lọ́wọ́n bá fi gbàṣẹ wọn torí pé ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́lọ́wọ́n gbàṣẹ tòun náà kọ́ máa yẹ lórí elé kọ́lọ́wọ́n bá kọ́ máa yẹ nídìí òdodo kọ́ gbogbo ìgbà gẹ́gẹ́ bí òdodo kó dẹ̀ fún wa ní agbára àti tẹ̀lé òdodo kó fi tí ìṣòdodo hàn án ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí irọ́ kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó lé wa nínú kí ọlọ́run bá ti ọlá rẹ̀ ṣàbán ti bẹ̀rẹ̀ òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ó ní ṣàbán bayna rajab wa ramadan oṣù ṣàbán oṣù ní ti ń bẹ ní àárín rajab àti ramadan ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn máa ń ṣe àìbìkítà fún oṣù nínú rẹ̀. oṣù yìí dẹ̀ ni a máa ń kóṣẹ́ ẹ̀dá lè jábọ̀ fọlọ́run ọba ọba dẹ́dà subhanahu wa ta'ala òjíṣẹ́ mẹ́sàlá àlọ́sọ́làm sọ pé èmi fẹ́ kí ó jẹ́ pé ńgbà tí wọ́n bá ń gbéṣẹ́ mi lè jábọ̀ kí n wà nínú àwẹ̀ nítorí náà oṣù yìí jẹ́ oṣù tí òjíṣẹ́ máa ń gbà ẹgbà wa sọ yìí pé kò sí oṣù kan tó jíṣẹ́ náà sàásìlà máa ń sábà gba àwẹ̀ pípọ̀ bí oṣù ṣàbàn pé ìyí máa gbẹ ètò pọ̀ nù rẹ̀ káwa náà ká jọ ká gba ètò pọ̀ nínú rẹ̀ èrè ń jẹ́ àwẹ̀ òun náà ni ìfọkànmọ́ ìfọṣẹ́ ẹni mọ́. ìfọ ẹnu ẹni má ká fi lè rí ìsúnmọ́ Ọlọ́run ọba dáadáa kò fi jẹ́ wípé ẹnu wa ò wá di àṣẹ tí ó bá ti di àti ṣètò Ọlọ́run ọba ò wá rọrùn tó dẹ̀ jẹ́ pé látara ṣíṣètò Ọlọ́run ọba báyìí lọ́lọ́run ọba ó fi rọ gbogbo ń tọ́ da pé káwọn náà ṣe tiwa kò sí ti ẹ̀dá tó fi lè rí ilé ayé ṣe ní ṣíṣe tó jẹ́ wípé ọkàn rẹ̀ ọ̀balẹ̀ nù rẹ̀ àfi pẹ̀lú tọ́à ìjuwọ́jusẹ̀ fófin ọlọ́run ọba ààwẹ̀ máa ń ṣe ìrànlọ́wọ́ rẹ̀ láti fọ ọkàn mọ́ fọ ẹnu mọ́ fọ iṣẹ́ ọwọ́ ẹni mọ́ láti ṣe kínni láti tẹ̀yàn báyìí juwọ́ jusẹ̀ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ẹnikẹ́ni tí ààwẹ̀ ọba ṣe báyìí fún falaysa lillahi haja min an yada'a ta'amahu wa sharabahu aw kama qala rasulullah sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ò ní nǹkan kan ṣe pẹ̀lú oúnjẹ tó fi ilẹ̀ tí ó jẹ àti omi tó fi ilẹ̀ tí ó mu an bẹ ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kó fún wa ṣe níṣe àṣegbọ́rẹ́ kọjá kó lápá àti dáadáa ní ara wa kó fọ̀ mọ́ kó kí a lè jùsọ́ jùsẹ̀ fún òfin rẹ̀ torí nínú eléyìí látara eléyìí òun náà ni ìpín tiwa nínú ayé ni ó fi yanjú kọ́lọ́mọba kọ́mọdójú tiwa rú kọlọ́wọ́n bá kọjá kí tiwọ́ dáa ń bẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم في العالمين انك حميد مجيد